orúkọ mi ni al-imam muhammad sa'id muhammad jami al-khudiri tí mò ń jẹ́ ọ̀kan nínú àwọn mission board kelma tí mo sì ń jẹ́ olùdarí kelman ní ẹ̀ka títí Anthony. aleykum salaam wa rahmatulahi wa barakatuh èmi ni alhaji muftau olówó láyé mọ. orúkọ mi ni alhaja fatimat elias ọláwùmí mo jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ kẹ́límọ́tò láyé àlùlíà tí mo tún jẹ́ national women leader fún kẹ́límọ̀ ní tilé toko. orúkọ mi ni aseida Azizat Babawale mo jẹ́ nǹkan nínú àwọn youth kelmon ipò mi nínú Kelmo youth ní PR. orúkọ tèmi ni alhaji muhammad bashir mustapha tí mo jẹ́ national men leader fún kelmotulahi alilia society of nigeria worldwide. Uh, orúkọ tèmi ni asaid said mustapha mo jẹ́ general secretary fún Kelmo youth forum orúkọ mi ni Aseida Modinat Abdulrazak èmi ni guest leader Kelimot Youth Forum. èní à ń ṣe ayẹyẹ àjọ̀dún wípé Kelimot pé ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n tí a mọ̀ sí twenty eight àwa ń ṣe anniversary à ń ṣe àdúrà ẹ̀ ní èní yìí òun náà ló ń gbogbo wa pọ̀ níbí ní èní yìí Kelimot yìí wọ́n dá kalẹ̀ ní. 1993 àmọ́jọ́ tí wọ́n ṣe registration lọ́dọ̀ ìjọba tí wọ́n parí ẹ̀ ló ń bọ́ sí dédé October 10 láti pé kó máa jẹ́ ọjọ́ tí a fi máa celebrate àjọ̀dún rẹ̀ àwọn àbá wa tí wọ́n ń jẹ́ olùdásílẹ̀ náà ni fọdílátù sheikh alhaji muhammadu bashir muhammad ilyas afisahullah wara àwọn náà ni alimami raisi fún gbogbo ẹgbẹ́ kelma ní àpapọ̀ ẹgbẹ́ yìí ti ń bẹ kódà inú taba gbogbo ẹgbẹ́ islam lẹ́yìn àwọn ansoru din àti àwọn amadiya àti àwọn anwaru din àti àwọn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ kelma náà wà nínú àwọn ẹgbẹ́ tó gbáwájú nínú àwọn ẹgbẹ́ Islam ẹgbẹ́ yìí dẹ̀ ní àwọn hadaf tá a mọ̀ sí àwọn goals kí làwọn goals yẹn náà òun náà ni intisharu dawati Islam ká máa fọ́n dáwà Islam ká pẹ̀lú wípé ká máa kọ́mọ́síláṣí àti gbogbo àwọn irinṣẹ́ gbogbo àwọn irinṣẹ́ dáwà náà òun Islam ní kẹ́lìmọ̀ gbé dání ká máa ra wa lọ́wọ́ ká sì máa fúnra wa ní enlightenment lórí ohun tí Islam gbé dání òun náà ni nǹkan tí kẹ́límọ̀ ń pè wá lọ síbẹ̀ àwọn ọkùnrin wà ń bẹ̀ àwọn obìnrin wà ń bẹ̀ kódà ẹ̀ka tàwọn ọmọdé ta sáwọn youth tí eléyìí náà wà nínú ẹgbẹ́ yìí ó dẹ̀ ti ní àwọn interjat káàkiri aláwọn mọ́tíláṣí tó pọ̀ tàbí kìjìmọ̀ níbẹ̀ ìkànnbẹ̀ lábòrú níbẹ̀ tí àwọn ọmọ wa mọ̀dásírù ń jẹ́ ìmáàmù níbẹ̀ ìkan bẹ ńlá ajíbọ́dẹ tí àwọn àlùfáà Miftahu ń jẹ́ ìmáàmù níbẹ̀ bákan náà ó wà ní ẹ̀ka ti Ládòjé níbi tí àwa wa gangan ti ń jẹ́ ìmáàmù bákan náà ó wà ní ẹ̀ka ti Dálékọ́ ó wà ní Ìyẹ́sí ó wà láwọn ìlú náà jáde kúrò ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo àgbáyé kí ọlọ́run dákun máṣẹ́ ìbá wa ṣe lékun àánú fún àwọn bàbá wa àmírù wa. kájíjá kùnlé lábíkúlẹ̀ àwọn oṣù méjèèjì ṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́mọ abiṣọ́ wa ọlọ́mọ abiṣọ́ wa bọ̀ àtàwọn àtàwọn ọmọ wa wọn wà ń tòṣe wọn àti ọlọ́mọ aṣọ gbogbo wa àwọn àbọ̀ àtàyè kan ọlọ́mọ abiṣọ́ ẹ̀ṣọ́ wọn bá a fún wọn láṣeyọrí àwọn àbọ̀ ọlọ́mọ aṣọ wọn dé kó ṣọ́ àwọn náà dé wọn àwọn لا بإذنه يعلم ما بين أيديهم وقد فهموا ولا يحيطون بشيء من الأسماء والسماوات والأرض ولا يعود ما إلى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين الله الله الله

ọlọmọṣà wọlé àánú ẹ. ọlọmọṣà wọlé àánú ẹ. ọlọmọṣà gbalẹsì fún wa. ọlọmọṣà gbalẹsì fún wa. látòrí bàbá wa ra kẹlímọ. látòrí bàbá wa ṣe Muhammad Bashir Elias. ẹni fi ṣe ọ̀kọ̀ọ̀kan irú nǹkan báyìí. àwọn bàbá wa tí ọlọ́run fi wọ́n ṣe irú nǹkan báyìí. pẹ̀lú àwọn tí wọ́n jọ jókòó. pẹ̀lú àwọn tí wọ́n jọ jókòó níjọ́ náà. wọ́n jẹ́ sàábé wọn. wọ́n jẹ́ sàhábà wọn. díẹ̀ náà la gbọ́ nínú ìtàn bó ṣe jẹ́ yẹn. díẹ̀ náà la gbọ́ nínú ìtàn táwọn bàbá mi nìyàwó fún wa ń ọlọmọṣà ṣàánú gbogbo wọn ọlọmọṣà ṣàánú gbogbo wa ọlọmọṣà gbàdúrà wọn ọlọmọṣà gbàdúrà wa ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ níṣojú wọn níṣojú òpin láéláé ọlọmọdé wa láéláé ẹ̀mí gígùn ẹ̀mí gígùn àlàáfíà àlàáfíà látòrí bàbá wa Sheikh Bashiru látòrí bàbá wa Amirul Kalima ọlọmọṣà fi kárí gbogbo wọn ọlọmọṣà fi kárí gbogbo wa alájàkóso gbogbo àwọn ìyá wa gbogbo àwọn ìyá wa lápapọ̀ látòrí ìyá wa àgbà látòrí àwọn ìyá wa àgbà Yusuf ara Yusuf alájà wa Fatima. àwọn ọmọ amiral kalima. ẹ gbákejì assistant women leader. àwọn yàrá assistant women leader. àti gbogbo wọn pátápátá. àti gbogbo wọn pátá. àtàwọn ọ̀dọ́ obìnrin. àti gbogbo àwọn ọ̀dọ́ obìnrin. àtàwọn ọmọ kéékèèké. àwọn ọmọdé kéékèèké. lóbìnrin. lóbìnrin. ọlọmọṣà ṣàánú gbogbo wa. ọlọmọṣà ṣàánú gbogbo wa. ọlọmọṣà ṣàánú gbogbo yín. ọlọmọṣà ṣàánú gbogbo alápapọ̀. ọlọmọṣà ṣàánú gbogbo yín. ọlọmọṣà ṣàánú gbogbo alápapọ̀. ọlọmọṣà gbélé fún wa lẹ́sìn. ọlọmọṣà gbélé fún wa lẹ́sìn. ọlọmọṣà gbélé fún wa lẹ́sìn. ọlọmọṣà gbálẹ́sìn fún wa. wọ́n bẹ̀rẹ̀ lọ́tọ̀rí àwọn àfáwà imaamu saciid. látọ̀rí bàbá wa imaamu saciid alkhudri. alkhudri. alkhudri. alamasa bàbá dó ti wọn. alamasa jaara bàbá alamasa bàbá dó ti wọn. alamasa bàbá dó ti wọn. alamasa bàbá dó ti wọn. alamasa bàbá dó ti wọn. ọlọ́run lèyàn ọlọ́run lèyàn bá ṣe. ọlọ́run lèyàn bá ṣe. kì í kábàámọ̀. kì í kábàámọ̀. tí èèyàn kì í kábàámọ̀. tí èèyàn kì í kábàámọ̀. ọlọ́mọdé kábàámọ̀ láyé àtòrí àtàdé ajímọ̀ṣú bàbá wa fáwọn ajímọ̀ṣú dì náà. ọlọ́mọdé àwọn bàbá wa ajímọ̀ṣú. ọlọ́mọdé àmàṣàánú àwọn náà. ọlọ́mọdé àwọn ọlọmọṣà gbàdúrà yín náà afa alhaji wa mudasir náà ọlọmọṣà ṣàánú òun náà àti gbogbo wa pátápátá àti gbogbo ẹ̀ka kẹ́límọ̀ káàkiri ibikíbi tó wà lórílẹ̀ ayé àánú ọlọ́run àránṣẹ́ ọlọ́run ìbùkún ọlọ́run ọlọmọṣà máa fi kárí wa afa wa mama sunusi ọlọmọṣà bá ṣàánú ẹ̀. kẹ́lí máa ga tó bá ti ń ga islam náà máa ga tó bá ti ń ga àwọn àtàjẹ́ mẹ́bà náà ọlọ́run ká máa ga ọlọ́run ṣe wá lówó ọlọ́run má ṣe wá lọ́sì á ti dàgbà ọlọ́run má yẹ ká mọ sàárẹ̀ àwọn ọmọ láéláé. nǹkan tí à ń ṣe lénìí à ń ṣe àjọ̀dún kẹ́límọ̀ ó pé twenty eight years tá a ti dá kẹ́límọ̀ lẹ̀ inú dídá àwọn ọkùnrin wà ń bẹ̀ àwọn obìnrin wà ń a dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá à ń ṣe à ń kọ́ àwọn àgbàlagbà a máa ń kọ́ wọn ní ẹ̀kọ́ alukurani àwọn tó ti tó ti jákàn pé ṣé mo lè mọ kùránì à ń kọ́ wọn ní ẹ̀kọ́ alukurani ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti mọ kùránì kà mo dúpẹ́ fún ọlọ́run pé gbogbo nǹkan yìí ọlọ́run ní kó máa ṣe é ṣe ní abẹ́ àsíá bàbá wa hamid kelman bàbá wa alustaz alimam muhammad bashir hawal ọláyínká mo dẹ̀ tún dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa nínú kẹ́límọ̀ tó yẹ pé wọ́n dúró wọ́n ń ṣe tuntun ọlọ́run ọba àti ti ànábì wa Muhammad kí ọlọ́run ọba jọ kọ́lọ́mbà pẹ̀lú wọn tí àwọn èèyàn bá fẹ́ jọ ìkẹ́límọ̀ gbogbo branch wa pọ̀ lóríṣiríṣi a ní branch ní Ládòjé a ní branch ní Ṣàṣà a ní branch ní Aboru a ní branch ní Lẹ́mọdẹ Ìjókòó Lẹ́mọdẹ a ní branch ní Aboru a ní branch ní Ajíbọ̀tẹ a ní branch ní Onígbò gbogbo atan a ní búrọ́ọ̀ṣì káàkiri a ní búrọ́ọ̀ṣì ní Abidjan a ní búrọ́ọ̀ṣì ní London a ní búrọ́ọ̀ṣì ní Kútọ́nù gbogbo ẹ̀ gbogbo ibi tẹ́yìn bá ti fẹ́ wọnú ẹgbẹ́ tó fẹ́ dọmọ ọmọlúwàbí nínú ẹgbẹ́ kẹ́límọ́tò láyé àlùwílà gbogbo bí tá a wí yìí tán bá ti kàn síbẹ̀ wọ́n á wọnú ẹgbẹ́ wọ́n dẹ̀ máa ṣe bí a ṣe ń ṣe. àdúgbò fọlọ́run bá tó ní kí kẹ́límọ̀ pé twenty eight years ní èní tí à ń ṣe àjọyọ̀ àdúgbò fọlọ́run bá kẹlímọ àti mọ bẹ̀rẹ̀ ọlọmọdé amúpin láyélá ọlànà bíi wa Muhammad. wọn lọ àti mọ bẹ̀rẹ̀ kẹlímọ Ọlọ́run má jẹ́ ká amúpin Ọlọ́run iṣẹ́ ọ̀rẹ́ abẹrẹ tó ní fún pín lálá Ọlọ́run bá dáàbò bàbá Ọlọ́run gbogbo tó bá Ọlọ́run bá fa ìgbà wọn Ọlọ́run bá aṣọ wọn dé láyà tàlàáfíà àwa táwọn lẹ́nu Ọlọ́run bá aṣọ wọn dé wọn lọ́hùn. gbogbo àwọn olóyè ẹ̀sẹ̀ tó ti kẹ́límọ̀ pátápátá Ọlọ́run kó bá a dó tiwọn kẹ́límọ̀ Ọlọ́run òde lẹ̀ láéláé kọ́lọ́run jẹ́ ká máa ga sí Islam Ọlọ́run má jẹ́ òde lẹ̀ lápapọ̀. kẹ́límọ̀ Youth Forum ó jẹ́ ẹ̀ka ní ẹ̀ka Kelmot Lai Aliyah Society of Nigeria and Overseas so ní abẹ́ Kelmot uh, Kelmot Lai Aliyah Society of Nigeria wọ́n wá dá abala kan lẹ̀ tó jẹ́ ti àwọn youth ti àwọn ọ̀dọ́ yìí ti bàbá wa ustaz uh, Sheikh Muhammad Bashir Ilyas tí wọ́n jẹ́ bàbá wa tí wọ́n wá jẹ́ pé àwọn ọ̀dọ́ um, um, mùsùlùmí àwọn youth mùsùlùmí pé kí làwọn lè máa ṣe láti máa fi ọ̀nà wọn àwọn youth tí wọ́n ní ṣì ìnà sọ ní ṣẹ̀ṣẹ̀ gbé nípa kárí àwọn and láti guide wọn sójú ọ̀nà ọlọ́run wọ́n wá dá youth yìí lẹ̀ láti ara Kalimot Iláyá is Father of Nigeria so àtìgbà tó ti dá youth yìí lẹ̀ ó ti tó bí eight years nísìnyí tí a ti ń ṣe youth ní abẹ́ so our youth yìí àti wá gain lot of things ní abẹ́ Kalimot tó yẹ pé àti àti ọtí bàbá ti fọ̀nà wọn wá tẹ́ pa mọ ipa láti kó nínú society sábẹ́ youth yìí náà wọ́n ti wá dá ẹ̀ka kanlẹ̀ tó jẹ́ Kalimot Aras Guard Kalimot Aras Guard yìí àwọn ni ọmọ ọmọ ìṣọ́ aláàbò tá máa ń dáàbò bo gbogbo program tí a bá fẹ́ ṣe ní new society so ní Kelmo Youth Forum so a pín sí ẹ̀ka ní oríṣiríṣi a ní branches káàkiri ní lẹ́kọ̀ọ́ mi báyìí àti ní Ogun State ní Ògìjò so kelmo youth forum yìí kí nìkan tí ó wà fún ó wà fún ìdálẹ́kọ̀ọ́ lórí ọmọ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin bí a ṣe gbọ́dọ̀ máa to life wa báyìí gbọ́dọ̀ máa lo ìgbésí ayé wa sílànà mùsùlùmí lẹ́yìn ọmọkùnrin àti ọmọbìnrin tó jẹ́ ọmọ mùsùlùmí àwọn bàbá wa dẹ̀ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ gidi dáadáa lórí ìlànà yìí tó yẹ pé ó wà useful fún wa both at home and in the society so nípa èyí ọlọ́run jẹ́ ká máa lọ sí dáadáa so Kẹ́límọ̀ youth wọ́n dúpọ̀ ń ṣe oríṣiríṣi oríṣiríṣi ètò fáwọn youth eléyìí jẹ́ pé à ń dára wa lẹ́kọ̀ọ́ a máa ń gbára wa níyànjú a máa ń fúnra wa ní a máa ń ṣe skill acquisition fáwọn youth so eléyìí ó jẹ́ ètò tí jẹ́ pé ó wà lábẹ́ Kẹ́límọ̀ Youth Society of Nigeria kí ọlọ́run jọ kọ́lọ́run tó wà fi àlékún ìkẹ́ àlékún àlàáfíà fún àwọn bàbá wa àwọn bàbá Sheikh Bashir Ilyas àtàwọn màmá wa náà nílé náà tó pé gbogbo ẹ̀kọ́ yìí ni wọ́n kọ́ wa. pẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ kí àwọn bàbá wa àwọn bàbá wa Sheikh Muhammadu Bashir Ilyas tí wọ́n lè dá kẹ́límọ̀ lẹ̀ èyí ni kẹ́límọ̀ pé twenty eight years ara kẹ́límọ̀ làwa náà ti yọ kẹ́límọ̀ youth forum tí a ti dálẹ̀ láti eight years ago ọlọ́run má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wá pẹ̀ dín àwọn bàbá wa náà gbogbo ibikíbi tí wọ́n bá wà yìí káyè tó wà àlékún àlàáfíà ọlọ́run kó bá wa ṣe wọ́n fún wọn. amiru wa muhammad bashir ilé-aṣọlá yinka adamola wayatahu tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ kálímọ́tòlá ìyàlẹ́wìlà general overseer ọlọ́run ò wọ́n ò sí nílé báyìí wọ́n ń bẹ lájò ọlọ́run gbogbo gbàkigbà tí wọ́n bá máa gbéra tó bá máa wálé ìdùnnú àtayọ̀ ni kó jẹ́ jẹ́ fún wọn gbogbo tí wọ́n dáwọ́lé lọ́hùn tí wọ́n ṣe lọ́hùn ọlọ́hùn bá mi jẹ́ kó túbọ̀ máa yọrí sí rere. ìyá yìí ti fi ọlọ́mọ àjò jóná ìyá yìí ti fi ọlọ́mọ àwo ọlọ́run ọlá àjọkànṣọlá bẹ́tì láti ẹ bàbá wa ọmọ mi tó wá ṣe agbátẹrù náà ọ̀hún náà ni afa Muhammadu Sanusi ọlọ́run jọ ọmọdé mi o ọlọ́ba mi dàlágbà.